أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب الشرقة كتاب كان تبقى قبيك كم كذا جو قبو كذا ما سين قبو باب تبقى الله رأيني باب ما كان من الخالتين فإنهما يترجى بينهما بسوية في سرقة báàbù àwọn tí wọ́n di ẹran púpọ̀ ilé ìlera 50 ilé ìlera 100 wọ́n jọ dàgbà pàjọ́ síkù wọ́n fẹ́ yẹn gbàká wọn gbóhùn sí قال بسم الله قال إمام بخاري رحمه الله باب ما كان من الخليتين عليتين باب عواتون من جود أنا فقه فإنهما يترجعان بينهما سباك في سبق نوبة ينزقاتهما wọ́n padà sí asínú pé bíbùn ti ẹ̀ mílíọ̀n tì mí látòjú ẹran one twenty ló wà nínú dango yẹn ẹnìkan ló ní eighty ẹnìkan ló ní forty tuntun bá bẹ yọ zakawọn ayọ bákan náà kí ara o ìsàwéyà ara o ìsàwéyà tó bá tó tó kókò ẹni tó ní eighty yẹn yọ yọ two third ẹni tó ní forty yẹn yọ one third ó di wa. وقعت لي لك بتوزع ما جي ذكاء تجي يمين بيجي سيري علاو ان كان دون قالوا يوفي يو زكاتي حديث 2487 حدثنا محمد بن عبد الله ابن مثني قال حدثني عدي قال حدثني ثمامة ابن عبد الله بن انس أنا أنس أن عبد الله سيدنا أنس الله أنا عبد بكر رضي الله عنه قتل له فضيله السرقاء وفي فرد الله صلى الله عليه وسلم فقال وما كان من الخالدين فإنهما يتراجعان بينهما بسوية في سيدنا أنا بقيت سيدنا أبو بكر زكاة وليس ضعفون بيبقى بيزيقونا بيعني تتكدر عيراني وأنتم بعد ما كان وما كان من الخالقين فقط يمد وجدان فقط وجدان بالدوار فإنهم يترجعان عقب في كلاهم خلقوا من الدنيا بينهما بالسوية بيدي بيجار عيد مسيفوين كم ذلك كل ونوبة قال إمام البخاري رحمه الله عليه الصلاة 2088 باب قسمة الغنم باب جمعة كيما حدثنا علي بن عكم حكم الأنصاري حدثنا أبو عوانة عن سعيد بن مسروق عن عبابة ابن رفاعة ابن رافع ابن خليج عن جده قال كنا مع النبي صلى الله عليه وسلم في ذي الحليفه oni awa falakun sọ́dún zulhulaifa zulhulaifa ní kàkàwàrà madina ne a mutane kilo su madina ne ìgboro madina ne ibẹ̀ ni àwọn ará ibẹ̀ gànàbí gàdì bí haram yẹrẹ àmọ́ ìlú sẹ́ ní òun ní míkàtí dínà jù gbogbo míkàtí yóò kó dínà jù ọwọ́ four hundred kilos sí sí maka n tiẹ̀ madina gan sí maka was four hundred twenty kilos ni so bẹ́ẹ̀ dẹ̀ ní sí madina about twenty kilos ni òyìnbó ni mí kí àwọn ará Madina ọlọ́mọ ti hajj léwọ̀ ní ọ̀kan wa ó múra kí ẹ bá lọ tú Madina ló fi gáàjù ó di wa kò sí ìfọ̀nfà ń bẹ̀ lára ìjọ fún Madina abájé ní káàkiri lu àwọn ziyara bá ti ziyara yìí Madina tán láti gbéra Madina ló dé ní káàkiri tán bí ẹsùn zoro ọ̀dọ́ ìfọ̀ ń pè ní àbáwọ̀ Ali ń pè ní zoro ọ̀dọ́ ìfọ̀ ń pè ní àbáwọ̀ Ali ìjọba yóò fi wẹ̀rẹ̀ yóò ti gbé ní káàkiri وأن كنا مع النبي صلى الله عليه وسلم في ذي القليفة فأصاب الناس الجوع أني أرى قالوا النبي صلى الله عليه وسلم ذو القليفة في قوية فأصابوا عبلا وقدما الله وافي وانسك ونجا كمي وقالوا وانجب عنكمي كاتي أنا قال وكان النبي صلى الله عليه وسلم في أواخي أوليان قوم أمين سيئة هو لي لي زدعوية لي لي لي قصيني تسيئوية فعدلوا وذهبوا عوية لا تبين آوات كانوا ولا تبيني نطلب القدور ولا تبيني كما بقوا كما قالوا عدي فكعمر النبي صلى بقدور أقشي عد بسلام عدم دي عليل وانا قوة من قوة ثم قصم فعدل عشرة من الجنم بتعير ọwá ní àwọn ẹran yẹn ìgbìyàn mẹ́wàá àbí ẹran mẹ́wàá ní ó sì gbé ibi rànkúmí kan fàájẹ̀lẹ́ ṣẹ́rẹ̀kùnmí ọ̀gẹ́nà ní ìgbàíyàn ọwá ní èèyàn mẹ́wàá nínú ẹran tí wọ́n bú jẹ́ ẹran kan bẹ́ẹ̀ ni yìnyín ó fi ṣe ibi rànkúmí ẹ̀ǹtọ́ òyìn mẹ́wàá bá pín kan ṣé ẹran tí yìí bá pín àwọn ibi mẹ́wàá yẹn ló sì ti di ìrànkúmí mẹ́ran mẹ́wàá ti di kan ha yasir ahawa nígbà tí ẹnu àwọn jama yìí awa yasiratan àwọn yasir káwọn yẹn gùn díẹ̀ wọn rajulun minhum bisamin àgbàsọ olùwàwò fún makal ọ̀kan nú àwọn jama yẹn kuma ọkọ̀ wọ́n fi já ẹsẹ̀ yìí ó fi já dùbúlẹ̀ àgbàsọ olùwàwò ọlọ́wọ́ bá أبو سعود الله ثم قال وقال إن هذه بآهم سيران وانكوس وهي سيران ويران وهي أوابد كأوابد الوحش أما أداوة تعفى جوا أيابي أما ينطوع نو ابناني وحش أما ينطوني خذيوا فما قلب منها فاثنأوا بئك هكذا nígbà tí wá ṣe gbàgbára lọ táàlà ara ìdúgbò rẹ̀ táàlà ara ìdúgbò rẹ̀ dáàsì ṣe pẹ̀lú ẹran gbó táàrí yìnbọn máa àbí káàsọ̀ kọ̀ọ̀kan ti mọ́ ìlà garlic bẹ́ẹ̀ náà láti ṣe kàrà jẹ́dì àwọn gbogbo pé ìyà nárjú àwọn àkáàfù àdó gbẹ̀rẹ̀ bá ń bẹ̀rù àbí nírètí àwọn ọ̀tá lọ́la وليس معنا مدى أفعى النذبح بسعد هذا مين كتعلو مين كلا في الدين كان قالوا لون كتاك في الدين كلا كلا في الدين كان قال ما أنا حرب níwọ̀n gbà tó bá fi díkéjẹ̀ jáde ẹbá ti pé àpẹ bíìsì ẹran ìgbẹ́lẹ̀sì àní ìkádù ìyìnbá máa ó díẹ̀ wà níwọ̀n gbà tó bá ti jáde láàrẹ̀ ذكر اسم الله عليه وجه قولون قوله بسم الله فقولوا أجاء هذا كنت بقى في دين يوم يعني جاراو مجنين ما يكفي وقت موجة جديد بيوا ليس سنة وذكر ليس يتعبدوا بيه أبي تيبو سأعودتكم عن ذلك ما أطلع عليه ليس أما السن والعظم وما أما أسفر àmàdà àṣàbà ẹ̀rí eyín nǹkan bí ẹni àwọn nǹkan gbó àbí àgbà àbí ètò igun eléyìí wọn àgbọ̀rọ̀ ló àmà zafaru kàmàdà àṣàbà àmà nǹkan tó bá ti mú gẹ́gẹ́ bí ìgò ní àbí ọ̀bẹ ọjọ́ àmà ọ̀bẹ lánàá àmà lò eléyìí gbèdé tó bá fi lè dú àwọn ẹran agbó àfùdó náà والله تعالى عالم قال إمام بخاري رحمه الله حديث 2489 باب قيران في التمر بين الشرقاء الذي يستعدم صاحبه باب كيهم بانت مقبجة في تمر تقام بجبنو جبنو يي ويا تسعودين إليه في سبحانه وما إلى ذلك ما يتسرى وكيام يسبقه شراكة الشركاء لنا وتشركوا بنا بنا الجنين كان حتى يحزنوا أصحابه أبتحدى يدعودا وتواني هيدا قد أحبه السوطة بالفوران اتناعي حدثنا خلاد بن يحيى حدثنا سفيان حدثنا جبلة ابن الشحيب صحيب قال سميت ابن عمر رضي الله عنه يقول هو في عبد الله بن عمر نهى النبي صلى الله عليه وسلم أن يقرن رجل بين تمرتين جميعا حتى يؤذن يؤذن أصحابه في عبد الله بن عمر رضي الله عنهما نهى النبي صلى الله عليه وسلم أن يقرن رجل بين تمرتين حديث الأنقف وكم نسكه

شعيبا هو الجبلة قل كنا بالمدينة فأصابنا فأصبنا فنا أنا أولي مدينة إيوام يعني إيامك وكان ابن زبير يرزقنا ثمرا ابن زبير سيدنا عبد الله بن زبير إما عفوا عني ما عفوا كان ابن عمر يمر بنا فيقول سيدنا عبد الله بن عمر ما أقدر يقول لا تقرنوا لا تقرنوا فإن النبي صلى الله عليه وسلم نهى عن الاكرام إلا أن يستعذن رجل منكم أخاه إمام متوفي منه كما جاء إمام أمام مجد بقليك أنا إمام الشيطان مجد لا تقرنوا فإن النبي صلى الله عليه وسلم نهى عن الاكرام كما ملقك لتعلم يتعلم تنفق ومميز كذلك أنا إلا أن يستعاد رجل منكم سأخاه يقول لك قبع يقول له من دي جان جيانوك وكويت الفتاة جبلو كاكولة بجيب إنما مميز بدي عودي يوعى وقوا ما مميز بدي لك أنا عودي يوعى مضافر يوعى أو إسلام مثل everything هذا سلاه هو أما سليبي wọ́n ti rú àtàlùdúgbò àtàlùdúgbò tábẹ́sì ìjọba súyà nìsí ìjọba àdúgbò náà ẹ̀rìká mú méjì méjì lẹ́kẹ̀ náà èyí sì sì lè àbí kẹ́kọ̀ọ́ ẹ kúkúrúkú yà máa tiẹ̀ kó lè sọ wọ́n súyà kó lè e. kó ibẹ̀ yìí àwọn àti ìgbà bíà kó lè ká màná sọ àyè ẹ̀kọ́ ni àmẹ́lò mi méjì tó mọ̀ múlẹ̀ kan náà ó ti wà ẹlẹ́yìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn من ممجي او المزافر باب التقويم الاشياء بين الشركاء بقيمة العدل باب كيهم وسواء عوان ككتب عوان شركاء عوان تجنيكو تجنيكو بقيمة العدل لابد كوزبه وان كان يوم وقلوا تسجيلي ìgbàbù fúlé náà lẹ́bù fúlé bírò bàtà máa pín ẹran ẹran táwọn èèyàn máa pín ìgbà yìí lójọ ọdún ọdún yìí ẹran fàdúbù ara o ìgbó ṣùgbọ́n kalẹ̀ ìgbó skil kalẹ̀ ó di ẹgbẹ́ máa fi wọ́n ó di ìgbó skil kalẹ̀ ti máa fi wọ́n àmọ́ ẹgbẹ́ ẹ̀yẹ akọjà lè tẹ̀lé lè tẹ̀wọ́ lójú ara o ẹ̀yìn ara yẹn ó di wọ̀láwò ẹ̀rẹ̀ bí ìjọba kọ̀ọ̀lẹ́ lápúlẹ̀ náà lọ́jọ́ أوديوا كلهم زمان كانوا أوديوا very very important هنا كانوا أوديوا نعم باب التقويم الأشياء باب هو وان كان بين الشرطاء يعني كان دعوة قبرون كان بكيمة العدل كلو كيمة تسديدي كلو تسديدي حدثنا عمران بن ميسرة حدثنا عبد الوارث حدثنا عيوب عن نافع عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قال عبد الله بن عمر رضي الله عنهما من اعتق سقفا سقفا له من عبد او شرقا قال نصيبا او قال نصيبا انتبار ميهلو ادلالوي كيف واني الو ميهو منه ìsílẹ̀ mo yọ kolo pẹ̀lú pẹ̀lú èyàn márùn náà yọjọ ní alùpùpù ní fún kíkì ti sílẹ̀ ó di wa pẹ̀lú mi mo yọ mo ti sílẹ̀ pẹ̀lú kíkà ìtẹ̀bi kíkà ìkùn nílẹ̀ ìdíje tí wọ́n ti ẹ̀yẹ lọ́dọ̀ ọkùn bẹ̀ wọ́n á mọ̀ pé ẹ̀rú yẹn ti free by twenty percent nù wọ́n pèsè fúdù ní máa ń ṣe ṣe àkókò ten hours nù then azùgbò two hours nílẹ̀ yóò mọ̀ jẹ́ tiẹ̀ ẹ̀rú ẹ̀ ní títí táwọn táwọn fèrè ń bí iná tí ó ti fi àbí tó ló fèrè láti san grant yòókù gbogbo nǹkan àríkà àwọn adédé gbígbé gbígbé tó fi àwọn ará rí ẹ̀ẹ́dínú وكان لا يبلغ ثمنه بقيمة العدل lẹ́yìn àwọn owó rẹ̀ déédé owó tó bá jẹ́ owó àfíìkì tó wáyé pàtíwáyé sanwó rẹ̀ gbígbé yẹn di free person ló ti di atlik atlik atlik ní nàìjíríà yẹ kúrò kúrò ẹ̀rù sínú àwọn kan níbẹ̀ ọlọ́run àbíjì àníbi kìíní atlik ó di wa ó jẹ́ jọ́lọ̀ ti yọ kúrò nù náà nípa yàrá náà kúrò nù náà lọ́ba ó di wa olóńgbò abubakar atlik ó di wa sínú àwọn kan ní èyí lọ fọ́kàlọ́ ataka mi ní ọmọ ataka tí ọba rẹ̀ tí ọ̀sán wọ̀ rẹ̀ yókù tó wọn fún wa yókù dèbí tó yọ mí dáná ní ìrẹ̀jẹ̀ kàlà ábẹ̀rẹ̀ kọ́ọ̀lù ataka mi ní ataka وهو صحابه وغير ذلك كيفته كل يوم ما عبد الله بن عمر سبايك رنا في سبايك لا أدري ما كلهم أتك من أمة عتك إذا تبان سنويا لما يقوم بالنوك ويمه من قول النافع فيقول النافذ مبعث دورنيو أو من حديث أم النبي صلى الله عليه وسلم حبيبي حديث قدر النبي صلى الله عليه وسلم بعربه ní ìparí 2492 حدثنا بشر بن محمد اخبرنا عبد الله اخبرنا سعيد بن عبد عربة عن قتادة بن نذر ابن عنس عن بشير بن نهيك عن عبد هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عن قال سيدنا ابي هريره رضي الله عنه عن قال سيدنا ابن عبد المجوائد من اعتق شقيصا من مملوكه فعليه خلاص خلاصه في ماله عند بايو كنت تبعون في كنت ينو ام اروي جل ابن عبد المجوائد دي وراي owó náà mamlóka tí ọba ní owó tó pé wọn ní owó tó fi san ló wọn kí ni owó kí ni kí ni ẹwọ́t owó ti lè di owó kí ni ẹrú yẹn wọ́t ó di kí ni mọ́tò náà adìlẹ̀ pẹ̀lú kí ni owó ثم استدعي غير مشكوك عليه لين عرفوا لشراته أبي عرفوا لي عبد الله àmọ́ kọ́ máa fara mi wọ́n lọ fún tọ́gbẹ́ kó gbogbo ẹni ojú ìlú sì já ara ọ̀ ó di ẹwù ṣeré àìsílámù àti ẹrú àǹfààní ìtọ́ rẹ̀ wọ́n lọ mú sáfún ẹ̀yìn wọn náà bá wọ́n kú múlá fàmì wọn kọ́ tó gbà yàbí صلى الله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله have a question to about zakat. You have uh, three accounts that you have money inside. One is due for zakat. The remaining one has some money inside. Can you use out of this one that uh, the money is not up to zakat? Can you use out of that account and remove what was zakat for the other account? or is it you must remove half of that no money that you qualify or that you support the to remove that. Who is the owner of the three accounts? Are you the same person? So it doesn't mean that because they are in different accounts you have to remove the zakat differently. What I mean that wannan ya cika ya kwalata a cikin zakat amma oda accounts su dai a na ka duka duka kudin ne da ne bi gana ana magana account ne ba kai wanya waɗannan mutu amma wannan shi ya qualify nasibu kenan ina cewa kana cewa kudin ne bai ke ba ba ne kai wanya kudin ya kai wanya da ya kamata shi ne mai zata inda wannan kudin da ya kai wanya shi ne sababin samun waɗannan wanda ba su kai ce wanya ba za a ci zaka cikin dukansu ne amma kudin da ban da suka zo ba wannan ne da yanzu da distributor na tuni a kan amma distributor din yi wani business shi na kamun kawai ta zuwa wani account kada mun kawai ta ba kuma account sun da wannan 2 million shi a wurin ne samu na sai suka bin samu wannan 900,000 na hada su ne amma kawai ta mu ya zo daban kawai ta ya zo daban 2 million yana nan 2 million kawai za a ce da package ka gane ko? na ita za ta cire equivalent 100,000 to 100,000 can you remove half of this two account? yes a kudin ka ne yayi a kudin ka ne yayi da ya cika yi 2 million duk ɗin da zai ne da ka cire da kansa 250 da sun 50,000 ne ka yayi a yawa ya shiga ya kai aulu ba yi amma ba sai bikin da ba ne أول قصيد تلقى يتك حوله إذا يتشكى إذا لك سكر زكاة عن ذلك بأكيا كي تكرى سيد آك كي تكرى مدانا مقرون كم قمم تلش بكيش يتك يو شاشيدا قوات رجب تكرى تكرى مدان زنبادا كاتما كاو يواجوزن mutane kare kirkanu ba su akinsu ba abinda sai zulhajj wanda zai shi haulu da kasa ta bada ita cikin ramadan in arrears kenan abi ko in advance kenan in advance kenan an gane ko kuma ka kasa cewa sai gaba a tsayin da kaka ana ba ana yi ba imam ne ba imam yake ta ba shi ne duba wanda yake cikin jama'a ba man ba dole zai ba jama'a ba shi mai don cewa kowa min ahli zakat ai mutane takwas ne aka ce su yi zakat ko amma jomi sai Allah ya kai wa fi sabilillah duwo ne yi aiki Allah ko yana da kudi inda yana yi wa'azi yana zuwa daga ya ya ce shi wa fi sabilillah to wa alaikum assalam da employer ti mo tọ́nà káfíìn ní bí gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ìgbìyànjú ó tún kúrò àti wàá bẹ̀rẹ̀ sí ilé mọ̀ yọjà ká bàtà ló wá ń kún fún wọn kò wá fún ẹ ní nǹkan kan lọ sí ètò ẹ̀tọ́ wọn wọn náà lè béèrè àmọ́ ó jẹ́ kí wọ́n fún bàtà nílé tí ó gbéra wọn náà. kápẹ́ bíláàdà ẹ̀bùn tí wọ́n ní òní wípé ọ̀gá kẹ́sì ń yọ ẹ̀rọ gbọ̀ngàn ọ̀rọ̀ ebi ìjàkadà ẹ̀kọ́ ọlọ́run ní yọ olóhùn ìjáde pé ṣé ẹ̀kọ́ yọ ní fifty thousand ọwọ́ forty five thousand sọ́dọ̀ àjọ fifty thousand ẹ̀ kò sábà rúmìnà. نعم عباس kò ní àmọ̀ sọ pé ẹ̀kọ́ dà kọ́ ni àmọ́ ní sísan ni pé àkáǹtì aláàkọ́ ni two million àkáǹtì ẹ̀kẹ́jì three hundred thousand ni àkáǹtì ẹlẹ́kẹ̀ẹ́ta five hundred thousand ni ṣe pé àkáǹtì aláàkọ́ yẹn bẹ́ẹ̀ two million ni ló ti kúrú kan lọ́wọ́ rẹ̀ àkáǹtì ẹlẹ́kẹ̀ẹ́jì àti nígbà kò sí kúrú kan zaka ò tí wọnú ẹ̀ kó yẹn báyìí màtí wọ́n bá pé bèbè owó yẹ pé nàfíìm ni olùdẹ́yìn náà ọ̀yẹ́ kó pé haúlù kan ọ̀pẹ́ ọdún kan lówó yẹn àwọn ti àkáǹtì aláàkóso mi nìkan tó wọ ibi wọ haúlù àkáǹtì bí ibi òkú yẹn ti wọ haúlù kan bí wa ó jẹ́ nìyẹn ó di yẹn nìyẹn. Àdúgbò àti ìyẹn tó fẹ́ pé Amadu Sọ̀dà ó sọ̀rọ̀ ìwọ ìwọ bíi wà bíi sọ̀rọ̀ àwọn tí kìí nìkan àfikún bẹ́ẹ̀ àwọn àríkò sàlám tí àwọn àdìsí ni máa tóògùn yẹn ni máa tóògùn yẹn àwọn ọ̀tá Islam kan fún wọn Islam lẹ́nà mi ìgbà tí àdìsí pa fún wọn fún àdìsí fún ẹnìkan ní ká àdìsí àbí àlùbọ́tà mi ọ̀yọ̀ wa kọ́ sí náà ìyàwó ìyọ̀ra. وإن قال رسول الله صلى الله عليه وسلم على عظيمة تشهد الظهر إيه ليس قلت ما دي عظيمة ما دي كنية البتع يو تشهد إما فور وما قل لدرع أو يسير بنسير عنه أو يسير بنسير وما قل لدرع أو يما رأس يعني أو ديرا لكن لو كنون ما كان لو في الدولة كان ولا يعني كان كنية ومن طارق

tí àwọn abẹ́ yóò zaka ṣé èèyàn máa yóò zaka lórí ní pé èèyàn máa fi yóò zaka dàbí pẹ̀lú ìsúnmẹ́ntì yẹn. ìsúnmẹ́ntì yẹn ń lò ní àbí yẹn fẹ́ta èèyàn yóò zaka lórí rẹ̀ mo ti èèyàn rí mbẹ tó bá ti pọ́ńtọ̀ lórí yẹn èèyàn yóò zaka lórí rẹ̀ àmọ́ bí a bẹ ní èèyàn nílé bẹ́ẹ̀ wà ní ìṣòfò rẹ̀ǹtì ó ní zaka lórí rẹ̀ owó tó bá pa mi lé lẹ́yìn náà owó yẹn yóò pọ̀ ọdún ọba nígbà yẹn máa yọ ìdá lórí instrument ẹlòmí instrument ní ó lè wọ ten million táwọn gbọ́dọ̀ ní ten thousand ní lọ́wọ́ ó di ìgbẹ́ yìí nìyà àwọn àlùkò ìdìlà. owó ẹlẹ́kẹ̀ bá parọ́ yẹn ẹ̀ ló máa tó gbé lọ. yóò tọ́jú kọ́ yẹn náà. owó náà ọ̀ ìsàlẹ̀ sí àlùkò ọ̀kìfẹ̀ ọ̀tún ló náà nígbà yẹn. ó fi ṣe òbí tẹ̀lé ó wà lọ́wọ́ rẹ̀ náà nù àwọn àwọn àwọn àwọn nù kúrò kan mo ní mo ní gbogbo kan bí ṣe ní sí mo lọ bí tí mi lọ náírà wọ́n fi ní àwọn nkàmí nítorí àwọn nkàmí ọmọ ìrìn àdálẹ̀ ní wọ́n gbàgbé ìdìbò mo bá bára yẹn kì í ṣe nítorí wà pàtó bí nínú iṣẹ́ tó ti náà lónìí àbí nǹkan tí mo lè tà ní àbí nǹkan tí mo lè lónìí àbí nǹkan tí mo lè tà ní ó di nígbà tí wọ́n bẹ̀rẹ̀ gbàgbé gbogbo àwọn kan yẹn màá sí ìgbọ́jẹ́ màá kú ìgbà tó wọ́n rí káàkiri màá sí ìkọ̀kọ̀ ní ọ̀dọ̀ kalori ẹ̀ lóbi àwọn ẹ̀rọ pé gàdàgbà ní pápá ìsìlẹ̀dì yìí wọ́n mú orí rẹ̀ mùsùlùmí àìsílẹ̀dì mí ni ilé ìlú kò sí kalori ẹ̀ ọ̀rọ̀ àmọ́ ìlú mi yẹn sàárà ní ìlú sàárà ń bẹ kọ́nà ọba máa dáàbò kọ́nà máa fọ dúkìá yẹn mọ́ wọ́n sílẹ̀ nígbà àwọn àgbẹ̀ ní automatically àwọn ọmọ ẹ̀yàn ò yẹn díẹ̀ ó lọ sọ sínú ẹja nínú ìdókòwò ẹja custom tó ti dédé. ọ̀sẹ̀ lóde nígbà tí kéèké ti gbìyànjú kì í ṣe aram fáwọn ẹja kì í ṣe aram fáwọn ẹja láti jẹ òkú ẹjẹ ẹ̀rọ sí bíèrè bíèrè kí n tó báyìí. bẹ́ẹ̀ ọ̀gẹ̀ ìdánwò. ìjọba burú mẹ́. naam. ìjọba burú mẹ́. owó. owó ló wá ní sòwò lọ wá dé bí ìyáwó tó ń sùn yẹn bá bí oṣù mẹ́fà fún mẹ́rin mẹ́rin wá dé láti wàtábára má. wá dé bí ọ̀rẹ́ mi wá ní pípọ̀ báwo ti sọ ọmọ mi náà bí ọ̀rẹ́ kan rẹ̀ kékeré mi ò ná kọ́ lẹ́ta lọ lórí ilé ẹ̀kọ́ tó àsìkò tí a kò lè tó bóòlù ó ti ṣe àtúnwáfẹ́ ṣe àwọn tó ń fara àti méjì nàbí ara ọ̀ kúnlẹ̀ abúlé àti ọ̀rọ̀ ẹ̀rọ gidi ọ̀yẹ̀ tí ó di three months ẹ̀ four hundred thousand ni àbí ìgbà wípé ẹ̀ ni. ìkànnì ẹ̀ ló padà lọ sílẹ̀ abẹ́lẹ̀ sábì gbogbo ní oyè pọ̀ lórí ìbẹ̀rẹ̀ ní oṣù méjì wà tó lọ rẹ̀ mọ́ ẹni ẹni tẹ̀yìn wá sọ pọ̀ lẹ́yìn àti tẹ̀lé ní àmọ́ ìtìlẹ̀ láti ọ̀fíìsì. project yẹn èyí tó ti lo bí two months three months yẹn tí ń bọ́ owó iṣẹ́ rẹ̀ ń bẹ̀ ẹgbẹ́ ìgbà oṣù ẹ̀fẹ̀ ní ọjọ́ kẹrẹ́dé ni ọjọ́ fún owó yẹn dédé ni ẹgbẹ́ ìgbà owó oṣù rẹ̀ gbogbo wàhálà tó ṣe mẹ́rin wọ́n ní owó rẹ̀ ọba sílẹ̀ ìjọba ni wọ́n lọ owó wàhálà oṣù méjì mẹ́ta yẹn kò sí pé ọjọ́ àwọn tó kọ́ yọ gbowó oṣù rẹ̀ lẹ́nu níbi wọ́n fún yàrá bí pé kò ní ìdí yọ̀nà kan ó ti wọlá oṣù àlà àlà náà ẹ̀ṣẹ́ àtọ́gbẹ́lẹ́dẹ́ mú kàkàrẹ́ fún ọlọ́ba tí kẹ́mi sí ń gbà fún ojú ọlọ́ba sánú wa láì tàbí kìlámà قلت ولا ترك سبحانك اللهم ان لا إله إلا أنت